الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبيه ورسوله محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد فسلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة أولي بي نينو ẹ̀kọ́ tó rí kọjá à ń sàlàyé àwọn nǹkan tí a máa gbọ́ nínú ètò yìí à ń sàlàyé fún wa a lè ti sọ mẹ́rin fún wa nọmba 5 ẹlẹ́ẹ̀kárùn láwà yí pé nínú ètò yìí ètò yìí kọ́látà wọ̀ yìí a máa láǹfààní àti máa kí ni ọ̀pákùtẹ̀lẹ̀ dáhàwà tí àwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n gbé ní wá ní kí ni ọ̀pá tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́gbẹ́ bá wọn lè mọ́mù tí wọ́n gbé ọ̀pá kí ni ọ̀pá táwọn ànábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run bá gbé lọ́wọ́ táàpì lọ́pá dáwà wọn ọ̀pá dáwà wọn yìí ọ̀pá dáwà wọn yìí a máa gbọ́ nínú ètò yìí mọ́ ní ọ̀pá dáwà mọ́ sí mígbọ́ bí bá wọn fún nákàlẹ̀ wọ́n lọ́pàá irú ọ̀pá tí àwọn nákàlẹ̀ ká ń sọ ọ̀pá gidi là ń sọ̀rọ̀ rẹ̀ pé ká ní pé dáwà ní ọ̀pá tí èèyàn máa ń gbé lọ́wọ́ báyìí tí èèyàn máa ń pè náà ní ọ̀pá dáwà mi ẹni pé ojúlówó táwọn ànábì ọlọ́run gbé dání níbi dáwà wọn a máa gbọ́ nínú ètò yìí tó jẹ́ sí pé ojúlówó dáwà àwọn ànábì ọlọ́run yìí ó dú lórí nǹkan méjì péré náà ni nǹkan mẹ́ra ló dúró lé lórí alákọ̀ọ́kọ́ bayanu tawhid hmm, ẹlẹ́ẹ̀kejì àtàríru mina ṣe eh, bayanu tawhid kí ni ìtumọ̀ bayanu tawhid ó náà ni kásàlàyé tawhid fáwọn ènìyàn to proclaim the worship of Allah alone. Naam, kásàlàyé pé ọlọ́run nìkan la pè. Hmm ya jákíjáka ya ilu kò sínú ẹ̀sìn islam ya rọ́kọ̀ ya ilu anábí ò nírú ẹ̀ kò ẹ̀sìn islam ní kankan sí pẹ̀lú sàdádà bábílà arwa bábílà mm-hmm. ẹni pé iṣẹ́ táwọn anábí ọlọ́run gbé dání ó clean mm-hmm. ọlọ́run nìkan láàmà kése bákan náà ọ̀pákùtẹ̀lẹ̀ kejì tí dára wọn dúró lórí ni pé wọ́n máa léèyàn wọ́n sì máa fáàyàn létí wọ́n máa ń sọ́yàn lára kó ní ogun tẹ́ǹpẹ̀ ní ẹbọ. àbá ń sọ̀rọ̀ ẹbọ ẹlòmí sí bí oró ní oró nìkan kọ́ ẹ̀yìn gúngún ní ẹlòmí ọgbọ́ ìta kankan ní ah, àwọn afá olóòsá ń bẹ àwọn afá àwọn tí wo olóòsá ń bẹ ẹlẹ́bọ̀pọ̀ náà afá ìmáàmù ẹlẹ́bọ̀pọ̀ lásìkò tá the second message is that we should move away from all idol worship àbúrò níbẹ̀ hmm. gbogbo ohun tí alukùránì bá ti pè ní ẹbọ ju wọn máa pọ́n níbẹ̀ ni hmm. gbogbo ohun tí ànábì wá ti pè ní ẹbọ àwọn ànábì ọlọ́run ju wọn máa pọ́n níbẹ̀ ni hmm. gbogbo ẹnikẹ́ni tó bá wá fẹ́ tẹ̀lé àwọn àwọn wọ̀nyí náà ó gbọ́dọ̀ jẹ́ kó ju wọn máa pọ́n tó bá ti rí nǹkan tẹ́ ń pè dẹ̀bọ. ọlọ́run ti sọ máa rí dáwà àwọn ànábì ọlọ́run ní Nahl ayat 37 ọlọ́run ọba sọ wípé Suratul Nahl àyà 36 ọlọ́run ọba sọ wípé walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut And verily, we have sent among every nation a messenger proclaiming, worship Allah alone and avoid all false deities. Bẹ́ẹ̀ni, ẹ̀rí, wọ́n ní gbogbo oníṣẹ́ kọ̀ọ̀kan lára òjíṣẹ́ sí, hmm. ọlọ́run máa hmm. kò sí ẹrẹ o, subhanahu wa ta'ala, kò sí nation kan náà ọlọ́run òjíṣẹ́ lọ́ba. Hmm, àwọn òjíṣẹ́ wọn àwọn ẹ̀yìn, wọ́n wá panu pọ̀ sórí nǹkan méjèèjì tá a mẹ́ńṣẹ́ yẹn. Gbogbo wọn ni ń pariwo nǹkan méjèèjì pé a ní abudullah. Worship Allah alone. Sin lọ́wọ́ ọba nìkan. Sin lọ́wọ́ ọba nìkan tó sórí. Wọ́n jẹ́ tẹ́ni bò tọ̀ and keep away from all idol worship. Ẹ̀jìnà sí gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ́ ọba. Mm-hmm. Tọ̀gù tó pọ̀ tọ̀wàrí kẹtí ọ̀jẹ̀ mm-hmm. dẹ̀n, mm-hmm. àwọn tọ̀wàrí ètò èèyàn ń bẹ, ti ṣetán ti jínú ń bẹ, ti nǹkan ẹ̀ní ń bẹ, ti dúkìá ń bẹ, gbogbo nǹkan tó bá ti lè gbé ọkú lójú ọ̀nà tàwàhíd kí lókè máa jẹ́ tọ̀gù. Nípa báyìí, àwọn ànẹ́jọ́ ọlọ́run ní ẹ̀jìnà sí tọ̀gù tí ṣé ògá bá ti fẹ́rẹ̀ kalẹ̀ pé èmi ni ẹ máa wá gbọ́ bùkátà yín lọ́dọ̀ mi kí ló kọ̀ọ̀yọ́ máa jẹ́ ọ̀rọ̀ tààfà kan bá ti fẹ́rẹ̀ lélẹ̀ pé ọmọ kí tó bá ti sẹ̀mí kò ní dá fún mo ti ṣépè fún ni yóò sì mú ni ẹ sọ fún pé kí ló kọ ẹ̀ ń jẹ́ àwọn tọ̀wàrí tó pọ̀ láàrin àwọn àfá tọ̀wàrí tó pọ̀ láàrin àwọn kèfèrí tọ̀wàrí tó pọ̀ láàrin dúkìá wa tá ní tọ̀wàrí tó pọ̀ láàrin àwọn ọba ìlú ọba ìlú bá a máa kúnlẹ̀ fún mi gbogbo ìgbà kí ló kọ ni tí aláṣẹ ìlú tó bá ní ẹ̀gbọ́dọ̀ sí láwọn ọba má kílókù ẹ̀jẹ́ tọ̀wọ̀ tó bá ní nǹkan mí ní kẹ́ẹ̀ máa sìn kílókù ẹ̀jẹ́ tọ̀wọ̀ àwọn ànábì ọlọ́run wọn máa sọ fáwọn èèyàn pé jìnà sí tọ̀wọ̀ àwọn náà sọ fún gbogbo ẹni tí ń gbọ́ wa o máa sìn láwọn ọba nìkan lónìí wá jìnà sí gbogbo nǹkan tí wọ́n ti ń pè ní tọ̀wọ̀ ẹlòmíì fún ẹni ọmọ súnmọ́ tọ̀wọ̀ tó kàn ní tí kòránì sọ pé wájú tẹ́lẹ̀bọ̀ tọ̀wọ̀ ẹ̀yìn pé tọ́bá yẹ pé lú rẹ̀ wọ́n fọ́ ọ̀tẹ́ bí kò se ń tí ọ̀dá kókò mẹ́ kókó mbẹ ẹ̀nà wọ́wájì tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ hmm. àwọn ànẹ́jọ́ ọlọ́wọ́ máa sọ fún ẹ̀ kó mbẹ táyì kan wáwà tẹ́ pé bídí àlọ́gbàbẹ̀ kẹ́rẹ́yàn kò táyì dáadáa wọn ò sọ ọmọ bẹ ọlọ́run tó dára sórí ilẹ̀ ayé kò sọ wá mọ́bì kan pé dandan ibi tó gbọ́dọ̀ sí jọ́sìn fún mi hmm, hmm. ẹ kúrò mbẹ àwọn ànẹ́jọ́ ọlọ́wọ́ máa sọ fún àwọn gbogbo wọ́n tó ń gbọ́ mi tó pé àgbègbè ibi tó rẹ́ so àwọn ànábì ọlọ́run dáwà wọn nìyẹn èyí olùgbọ́ mi alákùnmọ́lé lẹ́yìn àwọn akọmọ̀nà tá a ti bẹ̀rẹ̀ yìí láti lẹ́tọ̀ ọ̀sẹ̀ tó lọ mo wá fẹ́ ju ìbéèrè kan sẹ́yìn olùgbọ́ mi mo sì mọ̀ pé nílà káyìn gbogbo yín òun náà ní kí n ju sí ọ pé èrè olùgbọ́ mi ǹjẹ́ lọ́wọ́ ọmọ tìtorí tó náà bá ti dọ̀ hmm. hmm. ìbéèrè ńlá ni hmm. ìbéèrè ẹ̀ ní skul fún hmm. ìbéèrè ẹnu waec wọn ni bẹ̀rẹ̀ jam bọ́ hmm. bá ti wọ́n ní yunifásitì náà gbogbo ẹ̀dáàmù ẹ̀mọ́ pé torí kí lọ́lọ́wọ́ bá fi dá ọ hmm. wọ́n wá ń bí ọ léèrè báyìí yẹ́lọ́ ọmọ ń torí tọ́lọ́wọ́ bá fi dá ọ bí náà kìrẹ́ ẹ̀dẹ́ ènìyàn tí mo ń bí léèrè yìí tọ́ ọba mọ́ ń fi dá ọ lọ́mọ òun kọ́ dára ẹ̀ hmm. ó lè mọ́tọ́mọ̀ tó máa torí ìdí àbíbà tó wà náà bí máa sáyé ni hmm. tí ń ṣe rádaràdá káàkiri hmm. àwọ́ abílé rẹ̀ pé sọ́mọ́ torí tí tó fi wáyé ni tí ọba ti mà tòwọ́ tó bí tó ṣe wà láìrí ẹgbà tó bí ọ́dọ̀ lọ́wọ́ pé ah no mo ti bẹ̀rẹ̀ òun pé ìwọ yìí ní tí mo fẹ́ kó ṣe rẹ̀ tí mo fẹ́ kọ́ ọjà rẹ̀ tí mo fẹ́ kọ́ ọjà ni ìwọ ẹ̀dẹ́ ènìyàn tó ọba mọ́ torí tọ́nà ọba fi dá ọ lọ́mọ kí ọlọ́mọ ọba tó dá ọ ọlà mọ́lẹ̀ nítorí ẹ̀dá ọ ọlà mọ́lẹ̀ kan jẹ́lọ́wà ti ẹ̀bá làákáyé mú fọmọ èdè ènìyàn kan tó ní làákáyé wípé kọ́ wá ṣe nǹkan kan láìjẹ́ kó ní plan lórí ẹ̀tọ́ ṣíṣe hmm. ọmọ èdè ènìyàn lásán ni pé kò ṣe nǹkan kan kọ́ mọ́ lè rọ́n gbà kankan lẹ́yìn ẹ̀ torí tó fi ṣe ènìyàn hmm. fún alápèjú méjì ọkùnrin kan tó kọ́ ilé bá ń rọ́wà sí ọkùnrin kan tó kọ́ ilé tó kọ́ yìí. ìgbà tó kọ́lé ní tán. ìgbà tó kọ́lé tán. wọ́n wá bi léèrè wípé. wọ́n bi léèrè wípé. kí ló tó fi kọ́lé. kí ló tó fi kọ́lé yìí. ó ní mo kàn kọ́ náà ni. Ah, ah, ọkọ̀ kan náà ni. kò sì gbé bẹ́ẹ̀. kò gbé bẹ́ẹ̀. ìjẹ́ láàfọ̀ pé wẹ́n ní bẹ́ẹ̀ ń là káyé níbí. wàá pè wọ òwèrè gán san jù ọ lọ. bẹ́ẹ̀ ah, fún ọlápẹ̀jú ọkùnrin kan. ọ̀rà ká bàbá kára mọ́tò tuntun ọkàtà pàṣẹ ìṣíwájú kalẹ̀ wọ́n á sọ́wọ́n pé kí lọ rà á sí adigbẹ́ kí lọ rà á sí olùwọ̀n mọ́ torí òun kàn ah, ọmọ ẹ̀dẹ́ ènìyàn ògbódò jẹ́rú ń tá báwo lọ́lọ́run ọba ti wá dá wa láyìn lẹ́pẹ́ ìwà How ènìyàn? You man says that he will be left neglected. Ǹjẹ́ ọmọ ènìyàn yọ́ máa rò, ọlọ́run ṣe ìmọ̀ ọmọ ènìyàn ni o. Hmm èèmọ̀ gidi ni ìsìnfàámù eléhùn yìí ti ojúlówó ọ̀dìlọ́gbà wa tí ọmọ ènìyàn ọmọ ènìyàn máa gọ̀ púpọ̀ ọmọ ènìyàn máa pònú púpọ̀ tí ó yẹ kọ́ máa sínkì gan wípé mo dá ọ sórílẹ̀ ayé mo wá fi ọ́lẹ̀ tó ọkùnrin lọ ń bọ̀ lásán ọ̀ nítumọ̀ mo ní àwọn objective àti aim tí mo torí ẹ̀ tí mo fi dá wọn jẹ́ ni. does man think that will be less neglected. nítorí ìdílé nínú àwọn àkọmọ̀nà àwọn ọ̀pàkùtẹ̀lẹ̀ tó gbé ètò ìdó òun náà ni ká ṣe àlàyé torí ní tọ́lọ́wọ́ bá fi dà wá hmm. olùgbọ́ mi kọ́ lọ́mọ yìí pé purpose of life torí tọ́lọ́wọ́ bá fi dà wá purpose of creation torí kí lọ́lọ́wọ́ bá fi dà wá torí kí lọ́lọ́wọ́ fi dà wá ní àwọn kókó táàmù yẹn nínú ètò ìlọ́wà hmm. torí kí lọ́lọ́wọ́ bá fi dà wá tí wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ lè kí ọlọ́wọ́n bá fi dọ̀rẹ́ gbà wọ́n bá kọ́lé wọ́n hmm. fẹ́ jẹun fẹ́ gbádùn ẹ̀ka nítorí ilé náà lọ́wọ́n bá fi dá àwọn kí ló torí ẹ̀wà ayé sí ó lè pé mo fẹ́ di gọ́ọ̀nà ah, ah. lọ́torí ẹ̀rẹ́ mo fẹ́ dàbí Dangote ah, eh, mo fẹ́ dàbí kẹ́nìkan mo fẹ́ dàbí gbá mo fẹ́ dàbí pòfẹ́sọ̀ kẹ́nìkan mo fẹ́ di dókítọ̀ mo fẹ́ di gbá torí kí ọlọ́wọ́n bá fi dá ọ sáyé gbogbo olùgbọ́ mi kẹ́ lọ́mọ yìí pé ètò yìí dáńsọ̀rọ̀ rẹ̀ ó dúró lórí òkú mẹ́ta

alukur'an tàwọn ní kitabullah àwọn àwámù musulmi ní orí mọ̀túnmẹ́ alukur'an olkarim alukur'an náà ní alukur'an mm. mm. tó jẹ́ sí ìbọn náà mẹ́rin sílẹ̀ bá fi sí lórí ẹ̀ kò ní mm. kò ní jẹ́ Eh, ọlọ́wọ́n bá sọ fún pé bẹ́ẹ̀ ti wúlẹ̀ kẹ́ lẹ́ẹ̀mà tó lára tó kà dómẹ̀ yọ́ ma yọ̀bọ̀rọ̀ ni kódà ọlọ́wọ́n òpè yóò sùn mọ́ Kùránì rẹ̀ hmm, hmm. ó ní kò lè wá gan ni hmm, tàbá ka tó lọ́wọ́n fi jẹ́rìí ní ìsìn ẹ̀rí pé sóràtù fún sílà táyà 41 42 ọlọ́wọ́n bá sọ pé wà innahu lakitabun innahu lakitabun aziz ọlọ́run ní dájú sáká tíra tí mo sọ̀rọ̀ yàrá Kùránì yìí aziz ó tóbi ọkáyà And verily, it is an honorable, well-fortified, respected book. Mm-hmm. لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه Fortune cannot come to it from before or behind it. Wọ́n ní òní wá, wọ́n ní ọ̀rọ̀ òní lè cannot eh, come. Kò lè wá náà. Mm-hmm. Ìyẹn ni pé ọmọ pé ń ó ti gbóyin lára rẹ̀ ó ti dà sí iná mm. kó tó máa mọ̀ lára àní ò lè rí gbé dọ́dọ̀ kùránì ìró mm. ò lè wà bẹ́ẹ̀ mm. kò lè ráyè wà náà láyà tí ìlbà pé yá tí ń lè lárúbáwá ọwà nì ẹni pé bọ́bá fẹ́ gbóra níbi tó wà yọ rẹ̀ ni mm-hmm. ẹ̀yìn náà ni ló fi jẹ́ sí kì bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rí ṣe láyà tí ìlbà pẹ̀lú mi ń bẹ́yìn ìyàdẹ́yìí wà láàmì khalfi from before or behind it. ẹlòmíì wọn máa ń pè tá bá ní ìrànwọ́ ní ilé wa wọn pè kò ní ilé wa wájú ni gbogbo ẹni child méjèèjì ní àti mm. wájú àtẹ̀yìn ẹ bá ti ní wájú àtẹ̀yìn gbogbo ọ̀tún àtòsí ti wà bẹ̀rẹ̀ láàyè mm. ìfi ìrànwọ́ ní ilé wa náà. tanzilum. tanzilum min hakimin hamid. it is sent down by the all-wise worthy of praise. foundation wa àkọ́kọ́ ni alukur'an karim. Hmm. wọ́n náà ti máa tí a fi ròyìn alukùránì ní ta àṣàlàyé pé wọ́n ròyìn ẹ̀ pé kùránì yẹn o hmm. èrò ò lè wá bá láíláí gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ ẹ́sídẹ́ǹsì tí èrò ò lè wá bá láíláí kọ́ máa fọwọ́ sọ̀yà yìí pé ojú ọ̀nà ló ń wà hmm. ìdí apàdà tó dọ òwe àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá irọ́ ń bà bí ọba irọ́ wà bá ìlọ́ padà ní ẹ̀mú kan wà ní òun àtẹ́lẹwọ́ labálà parí ẹ̀ ẹ̀wí dáadáa àwẹ̀ yorùbá yẹn yọrọ wà bá yọrọ wà bá ẹ̀wọ́ sọ fún mi àmẹ́ni ah, ah, ọkọ̀ mm. orí rẹ̀ ńkọ́ mm. irun orí rẹ̀ ńkọ́ ta ah, orí wa náà lábàrùn àbí àbárùn orí wa náà mm. ǹsẹ́ àwọn ọ̀sùnmẹ́ni tó jẹ́ kí wọ́n wà ń bẹ́ẹ̀ náà.

Fortune cannot come to it from before it or behind it. min hakimin hamid. It is sent down by the all-wise. Wọ́n ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú orúkọ méjì, Hakim, hmm. Hamid. The all-wise hmm. are worthy of all praise. Gbogbo ẹnikẹ́ni tí bá ti ń lo Al-Qur'an, Hakim ló náà máa jẹ́. Hmm gbogbo ẹni tí bá ti ń fi àlùkùránì sí ẹ́fídẹ́ǹsì tó ń fi ẹ́fídẹ́ǹsì lé lórí ó ẹni ẹ̀yìn padà yẹn pé ó wà lè jẹ́nà padà mm. ẹgbẹ́ ní táà sọ kalẹ̀ látọ̀dọ̀ ọba tó ròyìn ara pẹ̀lú àwọn ròyìn Hakim Hamid ọlọ́run ń jẹ́bà so nípa báyìí in tí ẹ̀tọ́ wa dúlé lórí ní láàrin oní ẹni pé ká máa fi àlùkùránì sí ẹ̀rí wọn náà sì ń gbọ́ kùránì lẹ́nu wà táà ń kà látọ̀rẹ̀ mm. àìwọnú ọ̀rọ̀ gan o mm. ètí ọ̀rọ̀ láti wà báyìí ètí ọ̀rọ̀ náà ló ti ń gbọ́ kùránì tí ń yọ sí ọlọ́tún tí ń yọ sí ọ tí ń gòkè yọ tí ń gba àtàlẹ̀ yọ yẹn ni pé gbogbo àwọn olórin tí máa fún yín ṣe lẹ́kọ̀ọ́ káàkiri yẹn jókòó jẹ́jẹ́ hmm. àlùkòrán ti dé yọ kàtàbà gbogbo rọ̀ nídà tó nípa báyìí eléyìí ni hakeem hmm. hamid hmm. ẹ̀rí kejì ká máa lò náà ni sunnatu rasulillah sallallahu alaihi wasallam as-sahiha ọ̀nà ni súnà ànábì wa tó dáa sallallahu alaihi wasallam ẹ̀yẹ jáwọn tọ́lọ́ ẹni pé ẹni tí bá ń fi súnà sí evidence olúwa rẹ̀ náà ni ní a máa ń pè ní sahibul bayan òun náà ni ẹni tó mọ̀rọ̀ gbé kalẹ̀ ìlú pípọ̀ ọmọ gbé kalẹ̀ súnà náà yóò di ọmọ gbé kalẹ̀ mm. tọ́ọ̀bá mọ́rọ̀ gbé kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ọ̀bá padà sínú súnà náà yóò sọ̀rọ̀ ẹ̀dọ́ mọ̀rọ̀ gbé kalẹ̀ náà Suratun Nahl ayah 44 ọlọ́run ọba ròyìn bá náà bí ó ti máa ṣàlàyé Al-Qur'an bí ó ọwá sọ wípé bilbayyinati wazzuburi wa anzalna ilayka adh-dhikra litubayyina lin-nasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun With clear signs and books, we have also sent down unto you the remembrance, uh, that you may explain clearly to men what is sent down to them litubayyana linnasi ma nuzila ilayhim ìtumọ̀ yẹn náà ni pé ìwà nábì àwọn ọmọ ṣàlàyé ń ta sọ̀kalẹ̀ mm. clearly ṣúnà ó jẹ́ ọmọ ẹjẹ́ kọ́rọ̀ rí ó clear mm. yẹba sọ pé ètò yìí a lè máa sọgbẹ́ni sọ pé ètò tó clear torí pé ní táàfin máa sọ̀rọ̀ ń bẹ̀ kí ni ṣúnà Hmm. wọn náà tó bá fẹ́ kí ẹ̀sìn rí ó kílẹ̀ máa tẹ̀lé súnà ànábì ẹlẹ́ẹ̀kẹta náà àwọn akátá máa lò nínú ètò yìí ó náà ní ìtìbáàù fahmi sálàfì fi tatbiq an-nusus ìtìbáàù fahmi sálàfì fi tatbiq an-nusus àwọn tẹ̀lé àgbọ́yé hmm. kílágbòyé àwọn sọ̀hábà kílágbòyé àwọn tàbí'ìn látara àwọn ọ̀rọ̀ lọ́n àtara hmm. ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam Mm, gẹ́gẹ́ bí táa wí ní ẹ̀kan wípé ní síwájú ẹ̀tẹ̀lẹ́ wípé àní wọ́n sọ pé nahnu rijalun wa hum rijal mm. wọ́n bá dá Abubakar wà táyé wáyé ní ìjọba ní kájọ sí tẹ́ẹ̀tì máa ka mọ́mọ́ jùlọ mm. àwọn kúkúrú àwọn mùsùlùmí tí ń sọ báyẹn àwọn tí ń sọ báyẹn pé àánú tabati ẹni ká wo gan àfáà wá nímọ̀ ju àbú rẹ̀ rà lọ ó ti wà níwọ̀n tẹ́yìn ẹ̀yà àbú rẹ̀ rà ní ọ̀rọ̀ wọn ẹ̀wí ó ń túmọ̀ sí pé wọ́n sọ fún akún mọ́jú ara náà ni mẹ́rin bá gbà pé lágbájá mọ̀ jù ní lọ láti jẹ́jẹ́ wájú ẹ̀ ṣùgbọ́n tá a bá ti ń rí fín nínú mímọ̀ lójú ọ̀nà mímọ̀ láti gbà rí fín à ń sọ jùlọ nù àmọ̀ jùlọ nìyẹn náà so a tẹ̀lé àwọn sára àgbọ̀yé wọn lórí àwọn sẹ̀ríà ọ̀tọ́lọ́wọ́n bá mú wa àti ìtànà ìwà mú wa ẹnikẹ́ni tó bá jẹ́ òkun àárín wọn àtàwọn sálàfù yóò sọ̀sọ̀kúsọ nínú ọ̀rọ̀ mímọ̀ hmm. yóò sì gbàgbọ́ yóò dì nínú àgbọ́yé ṣẹ̀ríà hmm. yóò sì dára kata títí gan nínú ẹ̀sìn rẹ̀ padà ẹ̀yin ìjà gbọ́dọ̀ padà sọ́dọ̀ wọn yóò sàkóso ẹ̀yin olùgbọ́ mi arákùnrin màá tún padà lẹ́ẹ̀kan sí pé depression lẹ́ àkọ́kọ́ hmm. alta alam lè máa dà kọ́lẹ̀ sọ ọmọ torí nǹkan dáhùn torí ẹ̀ kí lọ́bà tí wọ́n fi dá ọ kí lọ wá ń ṣe láyé gan. you know the purpose of your creation. tọ́ ọmọ tó wá ń ṣe láyé question wa ẹ̀yin olùgbọ́ ìdílé ẹmọ tẹ́ wá ń ṣe láyé bí síntẹ́ síntẹ́ mójútó ń lẹ wá ń ṣe láyé bí. àyà àkọ́kọ́ tí ó kílẹ̀ ọ̀rọ̀ yìí fún wa dáadáa òun náà ni àyà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ ní sọ́tò Zariyat 56 57 58 ọlọ́wọ́n bá gbé kalẹ̀ tó jẹ́ sí pé tá a bá ronú dáadáa a mọ̀ pé ọ̀rọ̀ ńlá lọ́wọ́n bá gbé kalẹ̀ báwọn ọ sàlàyé nítorí tó ń fi dáwà tá a fi and I created not the jinn and mankind except that they should worship me. ọlọ́wọ́n ọlọ́wọ́ bá sọ fún wa máa kọ́lá kùtù nìjì nìyà wà ní ìsà ilẹ̀ yàgùdún ọlọ́wọ́ bá ní èmi ò dá àwọn àlùjànnú. I've created not the jinn. bákan náà ni o sì dá àwọn ènìyàn. and mankind. ǹjẹ́ wá sí nǹkan kan àyàfi torí nǹkan ẹ̀yọ̀kan kí ni nǹkan náà. ilẹ̀ yàgùdún. I that you should worship me alone. ṣe wá sí mi ọlọ́run ọba nìkan ṣoṣo tọ́wọ̀ bá sí náà bá lónìí o síríọ̀sì tọ́wọ̀ bá sí náà bá lónìí tí wọ́n dẹ́n tó síríọ̀sì náà wọ̀ rẹ̀ sókè mm-hmm. kódà kọ́ mọ́ rí lẹ́gbẹ́ mm-hmm. kódà kọ́ mọ́ rí nǹkan gùn mm-hmm. kódà kọ́ mọ́ ti ní dúkìá yé kódà kọ́ jáde skul kọ́ mọ́ rí sẹ́ kódà kọ́ wà lẹ́nu kọ́ mọ́ wáṣẹ́ kiri kọ́ mọ́ ti rẹ̀ tí ó gbọ́ kódà kọ́ mọ́ ti rí nǹkan jẹ lónìí láti gbọ́rọ̀ mi lọ́wọ́ wáyé kọ́ bá sin lọ́wọ́ ọba lónìí lọ́mọ pé وما خلقت الجن وما خلقت الجن والإنس إلا ليعبدون ta torí ẹ̀dá nínú ìkẹwàá jọ́sẹ̀ sínú ọlọ́wọ́ ìyẹn fi ń wáyé pé tó ọba ṣe ń tọ́nà ọba torí ẹ̀dá nǹkan yòókù ìsì fún ẹ̀ torí nǹkan tó ń lé káàkiri ni mo fẹ́ di gbá mo fẹ́ dáwó mo fẹ́ di kòkó mo fẹ́ di bàbá ìsáàsùn mo fẹ́ dókè mo fẹ́ désàlẹ̀ yìí tó bá ti lè ṣe nítorí nítorí wọn fi dá ọ̀rìn ó rí gbogbo yóò wà bọ́ ọlọ́run ọba ó sokùn mọ́ ọlọ́run bá yóò wà bọ́ wà bọ́ báyìí ọlọ́run bá ti sọ àyà lẹ́yìn ẹ̀ pé máa I seek not any provision from them Not do I ask that they should feed me. Hmm, Àlẹ́ ẹjọ́ máa wípé ah, ọlọ́run gan gbádùn ìjọsìn tá à ń sìn ẹ̀ fún. Hmm. Ọlọ́run ní kí ni tí ń sọ ìjọsìn yìí kò sí nǹkan kan tí ó ṣe lórí. Eh, torí yín náà mo fi ní ẹjọ́sìn fún mi bẹ́ẹ̀ hmm. lè bá gbádùn ayé ni ah, mi ò ní kẹsàn tí ń fi jọsìn yìí ṣe tí ń bá fẹ́ jọsìn sí nǹkan kan yìí ni dẹ́yìn ọmọ adarí hunrun àwọn yìí máa ti fi tó pẹ̀lú àwọn màláíkà nìkan báyìí pé ìjọsìn ọlọ́run bá bá ń jẹ ni kò ní dáàwà ẹ̀dẹ́ ènìyàn wọn wọ̀nyí hmm. àwọn màláíkà nìkan ni ọ̀dà ní tó fi dáàwà ẹ̀dẹ́ ènìyàn yóò sì fi dá màláíkà sí hmm. wọ́n a máa sìn dáadáa so nípa báyìí ọlọ́run ọba sọ pé inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin hmm. verily Allah is all provider owner of power the most strong bẹ́ẹ̀ni àyà tó wá parí ẹ̀yìn ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba èmi ni ọba tí máa ń pèsè gbogbo nǹkan fún màdé mi. gbogbo nǹkan ọ̀rọ̀ zá kìí ṣe bí wọ́n fún wa lówó lásán àtowó hmm. àtàlàáfíà hmm. àtóúnjẹ hmm. àti kẹ́mìnrin ogun àti kọ́ kọ́líkọ́mọ́wò àti kó oró gbogbo nǹkan kojú rí orí na kékeré ọgbọ́rọ̀ gbogbo nǹkan èmi ni mò ń jẹ́ ọ̀rọ̀ zá ìyẹn ti wáyé pé tọ́ ọba sí ń tọ́lọ́ ọba ní ọwá sí láyé tó dáhùn torí ẹ̀yìn mo fọkàn balẹ̀ pé èmi Razzaq máa fún ní dọ́jẹ̀ máa fún lálàáfíà ó jẹ́ sọ fún ayé pé ìwọ tó ń gbọ́ létí ọmọ lọ́wọ́lọ́wọ́ yìí tó ọba yọ ara rẹ̀ wò tá a bí ọ léèrè pé só o sí náà ọba lónìí tó ọba sí náà ọba lónìí ó serious ọmọ tó ń ṣe o torí pé tí ó jẹ kọ ráyè rọrùn sí náà ni kò sí náà ọba náà lọ́wọ́ bá sọ pé inna Allaha tí wọ́n bá nílà àkáyì tó bá ronú sí dáadáa tó ti tàdábùrù àròjinlẹ̀ sí nǹkan yìí dáadáa yọ́ mọ̀ wípé gbígbé ayà yìí wá nípa rí ẹ̀rìn yọ́ sọ fún wa pé tọ́ ọba ṣe tí mo torí ẹ̀dọ́ wá sáyé lẹ́nu kíkọ́ sí tawhid mm. tọ́ ọba ṣe mọ̀ fọ́ sọ yà fún èmi ọlọ́run èmi Hmm. máa fọ́ ní tó lò láyé bákan náà ẹ̀rọ ní bọ́ gólù kó wà tí lè màtí hmm. èmi ọlọ́run ọba lágbára máa fún ọ lágbára hmm. gbogbo nǹkan tí máa bẹ̀rù èèyàn tí èèyàn máa bẹ̀rù èèyàn máa bẹ̀rù tiẹ̀ tó fi jẹ́ sí pé àwọn èèyàn máa bú ń tàwọ̀ sí ìdúgbà nìyí àyà wọn ti wá di báyìí òun náà kọ́ òun náà kọ́ lọ́run ní gólù kó wà tí lè tó bá ṣe tàwọ̀ sí ìdúgbò títọ́ bọ̀ síwájú tààrà nìkan kí á rẹ̀ bẹ̀rù sí ẹgbẹ́ ikú ẹfọ́ lẹ́nu ẹlọ́dàánù ẹnìkan kó wó bẹ̀ ẹkún dín ẹ lọ fi jẹun dín ẹ̀ àìmọ́ yóò wó ju ẹbọ tá a ti fi jẹun nǹkan kan ò sì wá gbogbo nǹkan yìí ọjọ́ kó strong ẹni pẹ̀lú ọba tó pé nínú lọ́ha eléyìí ní ìtumọ̀ ní sókè ní fún ààyà yìí ṣùgbọ́n ẹ̀dẹ́kàlọ́ ọmọ yìí pé àyà yìí ń sọ fún ọ pé kì í sáwọ ẹ̀dẹ́ ènìyàn nìkan mm. iná ìlàdá fún tawhid àwọn àlùjànnú àti ènìyàn ọlọ́run ọba dá wa nítorí ká lè bá àsìn wọn nìkan mm. ká sì lè bá àjìnà sí ohun tó ń pè ní ẹbọ ṣíṣe torí ìdílé yà máa sọ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ lórí ilẹ̀ lákòókò tá a wà yìí àti bìfà àkókò tá a wà yìí náà mm. tó jẹ́ àlùjànnú ni tó sì jẹ́ èèyàn yìí o tí ó bá sí lójú ọ̀nà tí ń ṣe Islam tó mú tawhid wáyìí a máa sọ fún wọn wípé kọ̀mọ̀díntì ẹnìkan wọn lè rí tàwíìdù sí àfikọ́ wọn ní Islam gbogbo ẹ̀sìn tí mẹ́lú ilẹ̀ pátápátá ẹ̀sìn ẹbọ ni ẹ̀sìn tàwíìdù náà ni ẹ̀sìn Islam mm-hmm. torí wípé gbogbo nǹkan pátápátá tá ń pè lẹ́sìn yẹn gbogbo ẹ̀ ni wọ́n ti kí ẹbọ bọ̀ náà mm-hmm. ẹ̀sìn Islam náà nìkan ni ẹ̀sìn tọ́wọ́ wá fẹ́ wá mọ̀ ọ̀nà ọfẹ́ jẹ́ni tó wà nínú ẹni tó mọ́ tó wá sí láyé tó sì sí ní tí wọ́n ní kọ́ wá sí láyé tó sí bó tó àti bó ti yẹ ọ padà sínú kínú sínú ẹ̀sìn Islam hmm. tó bá ti wá padà sílẹ̀ ọ wà nínú àwọn tí ọlọ́run ọba sọ pé wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọ wà nínú àwọn tí ó ń sin ọlọ́run ọba débi tó bá di ọjọ́ mẹ́jọ insha Allahu ta'ala àwọn ayé àmẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àdìtú ọ̀rọ̀ tó kákó sábẹ́rẹ̀ hmm, hmm. àwọn ìrìnlẹ̀ fún àdìtú ọ̀rọ̀ tí mẹ́lábẹ́rẹ̀ ó ní agbára Mm. tàbá bẹ̀rẹ̀ sí tẹnu bọ̀ ọmọ ọ̀gbìn ní ìsáyà iná oná mm. ló kájúrú nǹkan báyìí sínú mm-hmm. pẹ̀lú ògùn ọlọ́run yóò àjẹ́ ká máa kí n tẹ́ ń pè ní tàwọ̀hídù fún wa mm. yóò jẹ́ ká máa ma àtòdìjẹ́ rẹ̀ tẹ́ ń pè ní shirk mm-hmm. tàwọ̀hídù máa fún yàn lókun ni tàwọ̀hídù máa jẹ́ sábàbí áfíìsì kẹfẹ́ nìyàn ni shirku máa ń sọ yàn adọ̀lẹ́ ni mm-hmm. shirku máa ń sọ yàn adọ̀lọ́ sí ni bíbí ọjọ́ mẹ́jọ insha Allah kàmàdé nínú àbọ̀ ọlọ́run ọba wassalamu alaikum wa rahmatullahi wa wa alaikum wa barakatuh. وبركاته